بسم الله الحمد لله والصلاة والسلام على من المرسلين وعلى آله وأصحابه ومن والاه إلى يوم أما بعد بزيادة هنا ti ojú ẹni pẹ̀lú sáà tí a ti ń فأخبرتكم أخبرت أخبرت عن الإسلام فنتنين بعد رسول الله عليه الصلاة والسلام وقت في يوم الطاوة في لا يسير الجواب من الجواب السوري وعن النبي صلى الله عليه وسلم وقطع عن البيع فقد تكلم كون أما كده لو رسول الله صلى الله عليه وسلم قال أما كده في أن تشهد أن تشهد أن لا إله إلا الله وذلك تشهد عبد الله أقل فيها وأن محمد أن محمدا عبد ورسوله التزم وإقام الصلاة قد جلب قد ما قيد ما كل تمسك ما كيرون لا ما كيرون لا تكون ما تقرأ ما كيرون ما كلا لا تكون pẹ̀lú àwọn ọlẹ́kùn rẹ̀ àtàwọn amájẹ̀mú rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn sọ́nà rẹ̀ ẹ̀tí ń jẹ́ ìkọ́mọ́tò sàlá ẹ̀tí ń jẹ́ ìkọ́mọ́tò sàlá náà nìyẹn ìyẹn ni pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti dá pé ọlọ́run bàbá kan ṣe ní alẹ́ bí wọ́n sọ ọ́nà ọlọ́run ọ̀sán ti ṣe ẹ̀yẹ rẹ̀ níbẹ̀ àìsàn tó ẹni wọ́n yẹ kó mọ̀ pé ọlọ́run bá ṣe àwọn ọ̀rọ̀ kan lọ́nà àbọ̀ àwọn náà ni wọ́n kà fún àwọn kàkiri lọ́nà tó fẹ́ káfíń káfíń yóò sọ lọ́wọ́ wa ní ìgbàdà ẹ máa pé àwọn ọmọ ìgbàdà ẹ máa pé àwọn ọmọ wákàtí àwọn tó kọ ọkùnrin tó sọ lọ́nà ọkùnrin kẹ máa kí dáadáa láti pé láti tó àwọn oríṣiríṣi àbámọ́ jẹ̀mọ́ àbámọ́ rẹ̀ àbámọ́ sílẹ̀ lọ. ọlọ́run sọ pé ápẹ̀lú ìgbàdà tó ń sọ fún tọ́lá kílẹ̀ ká máa kí wọn àyílá lásìkò àyílá àwọn àyílá ìdájọ́ wọn الإنشاء وقل هذا البشر كما كان كما كان سبحانه إن قد علمنا أن الله سبحانه وتعالى أن قد علمنا أن الصلاة أقم الصلاة أقم الصلاة وضوء الشمس على التوبين وقل هذا البشر قد كان مشكلا ثلاث أمور أثبت مقيما سورة الملائكة ومن هو أمام الله سبحانه وتعالى tó a tó ké wọn láti tó ẹ̀rọ tó ké bá tó ké tó ké láti tó ẹ̀rọ. náà قال كما قال أكد الصلاة التي بعد طرف أي مزال وطرفا من الليل إن الحسنات بين السيئات ذلك مثال الذاكرين قال صلى الله عليه وسلم لكن الحوافات النار ونقصر آية وشرب الوجه ó dára léyìí ló wá ń sọ fún wa pé àwọn wákàtí náà ràn ọ̀rọ̀ ẹni káàkiri láti mójútó gbogbo àwọn jẹ́ mùsùlùmí ọ̀dọ́ ìfúnná láti báyìí lọ́wọ́ fáwọn ọlọ́run yóò kàn nínú ìwà. àwọn ọlọ́kàtà àwọn táwọn ṣe lọ́la àwọn àwọn táwọn ṣe lọ́la ọlọ́kàtà àwọn ìlú àti ọmọ fún tẹ pé ọjọ́ bí ìrọ́pò fún àyíká àwọn náà nínú wa ìrọ́pò fún wa ìrọ́pò lọ́jọ́ tó máa kíkà ìlà nígbà tó kọ́ ojú wa ìlà ọjọ́ ìlú. náà wọ́n tàbí àwọn ọ̀rẹ́ sáà tó ń mú ọjọ́ ìlú àtàwọn nọ́mbà òun náà ní nọ́mbà náà wà. Ànábi sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ nígbà tó lọ́ba náà wà lọ́sọ̀ sí ó ṣe ìrìnàjò lálẹ́ lọ sí ọ̀bẹ́rẹ́ tó kàkó láti bẹ̀rẹ̀ lọ́wọ́ tó kọ́ sọ́mọ́ lọ́ba wọn wà. Ẹ̀bẹ̀rẹ̀ náà kò ní ìwọ̀n ránṣẹ́ náà bẹ̀rẹ̀ pé àwọn tí àwọn ọ̀dọ́ lọ́wọ́ kí o tó yẹ kó òun tó ń ṣe lọ́la fún yín. Òun náà ní fifty tó yẹ àwọn fifty yẹn sọfíìsì lọ wá látọ̀dọ̀ lọ́wọ́ àbàṣọ ṣe nípìnlẹ̀ bí ṣe bá nàbí ṣe wá ń lọ sọlọ sọlọ bí ṣe ń lọ tí ń lọ sí àbí ṣe ń bọ̀ wá tí ń padà nàbí Musa nàbí Musa sọ pé sọlọ sọlọ ìran yìí ó ti pọ̀ ju àwọn ọjọ́ ọdẹ lágbà tí máa kí o bí ṣe ń pa lọ́sọ̀dọ̀ lọ́wọ́ àbá rẹ̀ ni bí ṣe ń pa lọ́sọ̀dọ̀ tí ọlọ́run fi ń dínkù tí ń dínkù tí ń dínkù tí ń dínkù fún láti ṣe ìgbẹ́fúyẹ́ fún àní ọmọ ànábì sọlọ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ tí tóbi di mọ́tọ́bí tóbi kú márùn-ún bàtà wà kú márùn-ún lọ sí ọkọ̀ lọ́sọ̀dọ̀ lọ́wọ́ àbá ni rárá ọ̀hún nàbì kàmsí máa ìbádà lọ́kọ́ lọ́dẹ̀ márùn yìí yóò wọ̀n tó ní dẹkùn mọ́ márùn yìí sì rè ẹni tó bá kí ọ lẹ́sàn-án rí ẹni tó kí fìtì ẹni so máa ìbádà lọ́kọ́ lọ́dẹ̀ kò sẹ́ni tó bá yọ ọlọ́run padà so ọ̀rọ̀ tó ń bá sọ ẹni tó gbọdọ̀ padà lọ́dọ̀ so bí wákàtí márùn sì jẹ́ mi ẹ̀ nànà ibi tí ká máa fi sallallahu alaihi wasallam ẹ̀rọ wákàtí márùn yìí náà ni ọ̀rọ̀ yẹn níbi hadith lọ́jọ́ alátọ́dà anábì sallallahu alaihi wasallam ó ní anábì sallallahu alaihi wasallam khams salawatin katabahunna Allahu ala al-ibadi fi kulli yawmin wa layla ìrun márùn kan bẹ̀ òun náà lọ́kàtà máa ń tàn kìyàn tẹ́ pé ọ̀ràn yẹn ni ọlọ́run ká máa kí fóun ní gbogbo orúkọ kan àti fáwọn kan so lọ́kàn náà alátìmọ̀kí àwọn rẹ̀ ọ̀dọ́jọ́ àti òru rẹ̀ alátìmọ̀kí ọ̀ràn náà ni àṣùbà àṣùbà àrùbọ̀fọ̀ àrùn àṣùbà àrùn àsùbá àyílà asiri alásàrì bẹ́ẹ̀ ni magari sori àti ìṣá kàtàbà fún allah alára ìbàdí ọlọ́run sí lọ́rọ̀ yẹn kàtàbà fún ayé àwùjábà fún allahu alára ìbàdí ọlọ́run sí lọ́rọ̀ yẹn fún àwọn ẹ̀rọ ẹ̀ sori ẹni tó bá ṣọ tó dúró ti tó ṣe tó ń kí dáadáa continuously tí ò máa kíkà dákà sí sori ọlọ́run abá ti fún ọmọ àlùjá náà so ìyẹn ni pé kọ́dà alámaṣọ alẹ́ṣẹ kọ́dà bàbá kú lórí ẹ̀ṣẹ̀ tọ́nà bá forí jìn àbí ìjọba tó bá lọ́wọ́ fi ààrẹ jẹ́ o ọlọ́run kan ṣọra ń bẹ̀rù ṣùgbọ́n kò ní máa dénú náà lọ́gbẹ̀rẹ̀ wọ́n ìgbà tó ní tó ní máa yàtọ̀ kí n sọ kò ní máa dénú náà lọ́gbẹ̀rẹ̀ ọlọ́run àpàrà ní kí wọ́n yọ ọlọ́run máa jẹ káwọn náà kátó jẹ náà. náà so that ẹ bákan náà wákàtí máa rọ yìí inú àrítọ́ wá pé ọ̀rẹ́ sólátà sàkùmákì ndéédé òun náà ní hadith mu'ad bàtà rẹ̀ bí sọ pé tọ́lọ́ lọ sí ìlú yamani kókó lọ jíṣẹ́ fún wọn tọ́lọ́ ṣe wáàbí fún wọn tọ́lọ́ ṣe fúlọ́ ìyá ẹlẹ́tàwé fún wọn fẹ́ni tó bá ṣe kébé tọ́lọ́ wọn bá ó sọ fún mu'ad pé ìyá mu'ad rẹ̀ mu'ad àwọn dọ́tọ́ lọ bá kì í sáláì màkàn o wọ́n sì lẹ́kọ̀ọ́ síwájú ẹnì kàtà àtọkọ́ àwọn èèyàn kan ni wọ́n. fẹ́ ara tí wọ́n ti lẹ́kọ̀ọ́ síwájú tí wọ́n ti sọ tíra kalẹ̀ síwájú fún wọn tí wọ́n ti sọ tíra kalẹ̀ síwájú tiwa èyí ń kọ́ láti fún wọn tíra síwájú tiwa sóye àwọn àjọ àwọn àwọn náà tí a nàbí gbà lérò òun náà ni àlìyàhódà àwọn náà ní àlìyàhódà náà àwọn jù àtàwọn ẹlẹ́sìn ọlọ́run ti mú kí tíra ti wù bẹ bá wọn fọ sọ̀rọ̀ ká kálá fọlá tó gbára yìí kálá tó tura kalẹ̀ fún káwá sọ̀rọ̀ pé àwọn yahoo àwọn ẹni aláwọn àlejò mọsálẹ àlejò sọ̀rọ̀ àwọn mọsálọ àlejò kẹntẹ wọn fún àwọn àlejò sọ̀rọ̀ tẹsán pé ọlọ́run tó tura kalẹ̀ fún àlejò mọsálẹ pé àyíká ní àtàwọrọ àtàwọrọ ọlọ́run tó tura kalẹ̀ fún àlejò mọsálẹ àlejò yẹn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àlejò yìí yẹn alága àtàkùn sọlọ máa sọ̀rọ̀ àwọn àtọrọ tẹ ẹnìkan tuntun tí wọn lè má lọ fà kánú rẹ pé kí ló tẹ ẹ sí àwọn abẹ́mọ̀lọ́pọ̀ àwọn àti àwọn tó ṣàtọ̀ ọ̀nà àti òfin tí láti wọ́n tẹ̀lé tẹ́lẹ̀. ṣùgbọ́n tó nígbà lẹ́yìn tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn náà káwọn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn náà tẹ̀lé tẹ̀lé ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ìlànà àkọ́kọ́ ọlọ́pàá ọlọ́pàá tó wọ́n ṣe pé kí wọ́n ṣe pé á òun náà ti kẹ̀gbẹ́ tó lọ ẹni máa ń ẹgbẹ́ náà wà tẹ̀wọ́ ló sọ ṣe òun náà ní ṣàlàyé àkọ́kọ́ tó wọ́n ṣe níbi àlejò náà àlejò náà wò ṣe ṣàlàyé àlejò náà وأن محمدا عبده ورسوله لا ينبغي فإنما تعرض لذلك أو من رواية أن تجاوزت لذلك كان بعد الشيء كان تعالوا ثم تعالوا على الله وسلم سوري إنه تعمل كما مسلمين يتعلم المسلم وما لك يمكن فأعلمهم فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة جك مهما سوف ما قيل إنه وقت ما تọ́nà sọ̀rọ̀ náà tó kó owó ẹjẹ lọ́kùnrin nínú lọ́dọ̀dọ̀lọ́wọ́ lọ́dọ̀dọ̀lọ́wọ́ lọ́dọ̀dọ̀lọ́wọ́ lọ́dọ̀dọ̀lọ́wọ́ ẹ̀kọ́dà tẹ́ ní ọ̀rẹ́ tó lọ́dọ̀ tó làkà ìbá tẹ́ ní pẹ̀lú ọ̀bẹ ní wọ́n kiri lọ́dọ̀ tó làkà ìbá tẹ́ ní pẹ̀lú ẹ̀ẹ́dọ̀dọ̀ bá kiri ọlọ́dún pẹ̀lú fún ọmọdé àrà náà lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ áàmù kò jẹ́ káwọn ọ̀dẹ̀ fún wọn kí lásán. ẹ̀yin tó bá ti pẹ́ ọdẹ àwọn afẹ́gbà ìpàdé àwọn ọdún tí wọ́n máa ń sùn tí wọ́n máa ń sùn ní ọwọ́ náà wákàtí wọn wọn gẹ́gẹ́ bí wọ́n wọlé ẹ̀rí kọ́kọ́ sí ìtòkó mẹ́fà márùn-ún lẹ́bàá tó máa ń wọ ayá sọ́ọ́tì sọ́ọ́tì sọ́ọ́tì sọ́ọ́tì sọ́ọ́tì sọ́ọ́tì sọ́yọ́ wa so àwọn. ثبت الحرب دائما هذا اسمه ثبت الحرب واستمر ogun yẹn lọ kàn sọsẹ ọlọ pẹ lára ìwà yìí àbọ̀ nìkan wọn kún ṣẹlẹ̀ láàrin lóye náà ìwà máa ti pàtó ṣe wọn ní ṣe pẹ̀lú pé ká máa kí àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tuntun mẹ́mẹ́ lórí ẹ̀kẹ́ wọn lórí mu wọn àwọn ọ̀rẹ́ tuntun sì ní àwọn ọ̀jẹ̀mú ó jẹ̀ jẹ́ àwọn ọ̀rẹ́ ó jẹ̀ jẹ́ àwọn súnámù bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ burúkẹ́ tó láti àgbọ̀dọ̀ tó àwọn àgbọ̀dọ̀ ṣe tí àbá ṣe kù tàbí kó mú ohun wá bẹ́ẹ̀ ni wọ́n jẹ̀ lọ́wọ́ àgbọ̀dọ̀ nẹ́ẹ̀sì èèyàn bá ké bá tà kírun gẹ́gẹ́ bí àkọ́jọ́ tó ń lò èèyàn ké bá tà níbi ìrù tó dàgbà láti fi bá tà ní àtọ́jà lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi bá tẹ̀lé ké tó láti wọ ọ́n láti lọ báwo ló ti wá ní wọn àti tó ń lò fún fún rákà àti tí ó kò bá kà mẹ́ tó bá kí tó bá kọ́lé kalẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àgbàlá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò bá ti tọ́jú sí pé bẹ́ẹ̀ tó wà kọ́lé kalẹ̀ lẹ́yìn sálámà tó gbé ó ti dẹ́rù fún un náà pé èyí tó kíjọ pé bá tó àgbàlá tó bá dà mẹ́ nígbà tí kò ká yẹ wá nígbà tó kọ́ láti láti ṣe ní àbá ṣe rìn ọ̀la yẹn so inú májàmú ni wọ́n kí wọ́n ṣàwàlá fẹ́ẹ́ dábàdà bàjá àbí tí ọba ti ṣàwàlá àdúgbò yóò ṣe mọ́ra ilé ìgbẹ́ tí ọba ti kan mẹ́ẹ̀dì tí ọba ṣàwàlá mẹ́ẹ̀dì fún ẹ̀kọ́ ṣàwàlá yìí àbí kò lè ṣàwàlá ọdún ọdún ẹ̀kọ́ ṣàwàlá ẹ̀kọ́ ṣe tí ọba ṣe tó bá kí ọdún ọ̀la làbẹ́ àwọn méjì tí wọ́n á pọ̀ lọ́dún ní níbi ìrọ̀rùn àti ní májèlé tó láti lọ́dọ̀ ní àbájáde ìrọ̀rùn àti àbájáde ìrọ̀rùn ọ̀nà bàbá. ṣùgbọ́n máa kàn àwọn tó bá jẹ́ pé tó dájú ọ̀rọ̀ yẹn níbi ìrọ̀rùn ní àbájáde ìyálẹ̀ ìrọ̀rùn tó kàn lọ́dún bí irun ní ìsìn ìyá ń kírun ìyá jọ̀kọ́ ẹ̀mí ẹ̀fẹ́ méjì ní ọlọ́kùn mẹ́rin àbí ọlọ́kùn mẹ́ta tí àpéjọba ti gbé tọ́bájọ́ yóò lẹ̀ ṣe àtẹ̀ṣàfọ́ àtẹ̀yà rẹ̀ ó wá tàbí ìdòwò yóò lẹ̀ ṣe olùdí ọdún wa lè lọ ọdún tó padà wá ẹgbẹ́ tó tẹ̀wọ̀ ṣe wọ́n padà wá yóò bá wọn máa bá wọn bẹ̀rẹ̀ wọn bá wọn lọ bá wọn bá wọn tọkọ sálámà yóò pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kí ni kátó dé kúrò náà ni wọ́n jẹ ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀kọ́ náà wọ́n rẹ̀ lórí ìfọ́nìkà sọ́rí pẹ̀sẹ̀ àkáyá àbí ìdọ̀kọ́lá rẹ̀ fún ọ̀rẹ́kẹ̀ ìfọ̀kọ̀ ìfọ̀lẹ́ àti àkáyá ìfọ̀rọ̀ rẹ̀. sòyí sódà ìfọ̀nìkà rẹ̀ gbé yìí lórí pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ìfọ̀sọ̀rọ̀ ìfọ̀lẹ́ ní àbá pẹ̀lẹ́ lọ́wọ́ dáhùn pé ẹgbẹ́ sọ́nà ẹgbẹ́ sọ́nà lọ. àtúntò láti máa kí àtẹ́gbẹ́ tí wọ́n tẹ̀sán wọn sọ́nà ní ìdájọ́ wọn bá ń bá wọn sọ́nà sọ̀rọ̀ bá ń tọ́jú ní mẹ́ta mélòó ẹgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. so so àbí bí irú tó dákẹ́ tó lọ́wọ́ tó máa àwọn ẹ̀ka àwọn àtàwọn yìí tó náà nílé ẹ̀kọ́ ọ̀la wọn tó wá sí fún rẹ̀ pẹ̀lú àwọn orígun ẹ̀ àtàwọn mọ́tò rẹ̀ àtàwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn sọ́nà rẹ̀ tó náà ló kí o fàálà wọn kàkà wọn sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ní o ti kí o kó ṣe kó kí o ti tọ́lá tó ti kí o tó ti tọ́lá ṣe o máa ní kàdàkà sí. tó tó sì máa tọ́lá sí kó máa ní kàdàkà sí kó máa tọ́lá sí kó máa tọ́lá sí kó máa tọ́lá sí Later. وإقام الصلاة وإقام الصلاة بما كان جودا دا من كان يوم كان يدلو من اللي حديث يرجع أن تشهد أن لا إله إلا الله محمد رسول وتقيم الصلاة نعم وتقيم الصلاة وتقيم الصلاة وقل ما في إلا الموجود جل شيء نعم وتصير آه، الزكاة قل ما kalau ada sama kalau ada sama dan kalau ada kalau dia kasih zakawa malah sudah zakawa ini begitu apa nak sebut sebab saya nak sebut kena kau asyhada syahadatan mungkin amat awal sekarang jadi kita kalau orang orang ọ̀dọ̀ ṣoṣo. Èèyàn kẹ̀mẹ́ ló ń lò ọ̀dọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ náà lọ́jọ́ ìlú náà ní ìpìlẹ̀. Àwọn kan ló kojú bàtà fún ọmọ ọbẹ̀ yìí. Tó bá rí yóò wá wẹ́ ọ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ fún ọmọ tó dàgbà kọ́wẹ́ wọ́n tẹ̀ sọ̀rọ̀ ìgbẹ́ tó gbà lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ kúrú. Ìwé ọ̀pọ̀jọ́ sì wá ní ìlú. Ṣàrà lọ síwájú ìlú náà ti lọ sára wọn bá ti yàn ká tó lẹ́gbẹ̀ẹ́ náà náà tó wọn wọn wá bẹ̀rẹ̀ lọ́bẹ̀ tó wọn kọ náà tó lọ́wọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ kejì nínú àwọn lẹ́gbẹ̀ẹ́ sára náà làwọn ti tìwá ìlú tó lọ sára lẹ́yìn ẹ̀rọ kejì náà kẹ́ máa yọ wọn kàrà ìgbà káàkiri wọn ẹ̀ka náà wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni kábàlá pé musa ìṣẹ́ kọ́lù owó ọ̀dọ́kọ́lù ìyẹn pé ẹjẹ́ ọ̀dọ́ká ti sábà nítorí ọ̀sán pàtàkì ẹ̀ ọ̀dọ́ kọ́lù ìṣẹ́ ìyẹn tí ọ̀dọ́ kọ́lù ẹ̀ láti ọ̀dọ́ mọ́jẹ̀ mọ́jẹ̀ mọ́jẹ̀ ṣáà ẹ̀ ọ̀dọ́kọ́lù ìṣẹ́ àwọn aláàbò àwọn aláàbò القبر والقبر والأولاد لا تدعو أن تطور إكا تطور تدعو على كما تقول حنا قلنا بالخير هنا مستعد سوء سوء هذا ما تستعد ولا ما يقول Gracias. Islam. do better with that one so so zakai I turned on my major federal so this I like doing so so you also you have to do the same as I do pẹ̀lú òfin pẹ̀lú ọkọọmọ pẹ̀lú ìyára dáadáa òní ìyọkọlẹ ọkọọmọ pẹ̀lú wọn wọn wọn nílá àbí wọn jẹ wọn rárá wọn bá gbẹgbẹ sọ̀rọ̀ wọn lọ dáadáa. kò sì gbọdọ̀ yọ nílò ọba kan tuntun kan tuntun ní ìyọ ẹgbẹ́ fáwọn ọmọdé ní ẹgbẹ́ wọ àbí kí ọmọ ọmọdé rẹ̀ ló wọ̀ ọ́ kó ní ìdílé ọ̀gbẹ́ ọ̀nà tí yọ zaka bọ́lá tó fẹ́ ìka ọ̀sán ọ̀sán olùbàdàn. kọ́sí yóò jìyà ọ̀nà kọ́sí àwọn ọ̀nà ní ìtọ́jú pé kò sí ọ̀nà kọ́sí kò ní pẹ́tọ́ kọ́lá wọn bàtà àbí yóò dáhùn àti kọ́lá sọ rárá ọ̀rọ̀ wọn sì sáré ọ̀tà wà ní àkókò òru máa tọ̀ sàánù ọ̀dà ìgbà ọ̀gá ìgbéra ẹlẹ́sẹ̀ nípa ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ tó ń lọ ọmọdé wà ní ọ̀dọ̀ tó ń lọ ọ̀dọ̀ tó ń lọ ọ̀dọ̀ tó ń lọ ọ̀dọ̀ tó ń lọ ọ̀dọ̀ كده تتكبر بالصلاة والله سبحانه وتعالى وعلينا الحمد لله إلى الله الله الحمد تعبدنا وتقول لنا سيد من تجد الشباب يقولون أنا أقول من الله لا الشباب نظرة أطلق الجملة عشان كنا نكشف ولا كل ربنا من الله هذا أقول لكم بس أنا ما أشعر هذه أنت لا تكشفين شيء إن أنا أقول لكم سوف أقول لكم يا رجل أنا أقول لكم أنا أقول لكم láti ẹgbẹ́ náà wọ́n tó tẹ̀ ẹgbẹ́ tó tẹ̀ lọ́wọ́ máa tó bá wọn tí wọ́n bá wọn ìgbà látàrí pé làkàyè tó bá dọ̀dọ̀ rọ̀ ẹ̀ ọ̀bá tó ní ìlà wọ́n tó ti yára náà tó lọ́wọ́ fún ìyá ìgbé ìgbé náà tó ṣe náà tó ṣe ọ̀rọ̀ tó yẹ tó látọ̀jú àbí ẹgbẹ́ tó yọ sàkà káwá yọ tó ní bẹ́ẹ̀ ẹnu ẹgbẹ́ wọn bí wọn bí lọ نعم هذه واي هو اشرف الاخر Thank you. Gracias. ó sọ ní àlè. Òkà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá ló ti mú wọn lò lásán. Ní ọgbẹ́ ẹgbẹ́ àti ìwọ̀n ìpínlẹ̀ ní ìlú Yorùbá ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n á ní ọ̀rẹ́ tí ń bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n wá

Carolina.

kálámù lọ́dọ̀ pé kí n máa kálámù bí ìlànà ìgbà dáhùn. ìdìbò àwọn ní àwọn èdè níbi ìtẹ́lẹ̀ kí n ti gbé. Kọ́ṣẹ́ ṣe dáyọ̀ kan pẹ̀lú ẹni àkọlé táyì. Ẹ ṣe dáyọ̀ kan kọ́ṣẹ́ kan náà pẹ̀lú ẹni àkọlé bẹ̀rẹ̀ sí lọ sí. Ẹ̀yin dáhùn ẹ bá dáhùn tó bá sáwọn ẹ̀yin dáhùn ṣe ṣe lọ́dọ̀ ọba.

lọ́kọ̀ bá rí bẹ́ẹ̀ tó wọn bá tó wọn kí wọn yẹn tó wọn bá kí wọn yẹn lè wò ní wọn lọ́kọ̀ ẹ̀yẹ tó kàn tó wọn jẹ́ pé wọ́n á lọ ẹ̀yà kan tó wọn á lọ bẹ́ẹ̀ kàyà gbogbo ilẹ̀ jẹ́bá yìí kó ló má jẹ́bá yìí òyìnbó rẹ̀ dájú náà tó tó báyìí wọ̀ kó ló bẹ́ẹ̀ lọ àti àwọn ìwé sí ọ̀rọ̀ rẹ̀ kí wọn lọ ká má kàn kí olùkọ́ kí wọ́n máa dá káwọn kí wọ́n lò ó tó yẹ wọn káwọ ọ̀gá tí ó lọ bá ṣẹlẹ̀ jẹ náà pẹ̀lú tó wà náà bá sọ pé bí ọba kí wọn lọ lẹ́bi wàhálà tó wọn kọ́ ilé alábàárà yẹn àti kí wọn kọ́ tó o ti sàlàyé o ti sàlàyé o ti àyè o ti sàlàyé o ti wọn ọ̀gá o ti sàlàyé wọn máa kọ́ lẹ́bi wàhálà láti ó dá ọ̀rọ̀ padà lé pé ó dá ọ̀rọ̀ padà lé pé wọ́n tẹ̀wá ti rẹ̀ wọ́n sá fún ọ pé wọ́n kọ́ sọ̀rọ̀ ní ọtí ń bẹ̀rẹ̀ wọ́n kọ́ sọ̀rọ̀ ní ọtí ń bẹ̀rẹ̀ kọ́ sọ̀rọ̀ ní kọ́ sọ̀rọ̀ ní ọtí ń bẹ̀rẹ̀ wọ́n kọ́ wọ́n kọ́ sọ̀rọ̀ ní ọtí ń kọ́ sọ̀rọ̀ ní ọtí